فرنا فيها وهم يأمنون أولادهم على ظهورهم فعلى ساعة ما يدون فالحياة الدنيا إلا ليل ولا ولدار الآخرة خير للذين يتقون فلا يعقلون يكن لله أعوذ بالله أعوذ بالله العسيم وبوجهه الكريم وسلطانه القديم من الشيطان الرجيم قتل ما أوحي إليك من الكتاب فقد بين الله تعالى بتلاوته وتكسفا عن فاته وتعبسا لمحانه فإنه من أفضل الأعمال أتبعهم مع قلة القراءة أفضل من المجد وجملة ما في القرآن من الآيات ستة آلاف وستة مئة وستة وستون ألف منها أمر وألف منها نهي ألف منها وعد وألف منها وعيد ألف منها قصاص وهبان وألف منها عبر وأمثال وعمس مئة ألان وأعلام ومئة تسليم وأدواب Wọ́n ti dákú wọ́n ti kúta láti ọwọ́ wọn. Àmọ́ ìrọ̀rí láàrín Wọ̀lá rẹ̀ rẹ̀ ní kí wọ́n kìí kúrò àdámẹ́rin. ولو ترى إذ وقفوا على النار فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين بل بدا لهم ما كانوا يوفون من قبل ولو ردوا لعادوا لما نفوا عنه وإنهم لكاذبون وقالوا إن هي إلا حياتنا وما كانوا بمبعوثين ولو ترى إذ وقفوا على ربهم قال أليس هذا بالحق قالوا بلى وربنا قال فذوقوا العذاب بما كنتم تكفرون ونهشنا الذين كذبوا بلقاء الله حتى إذا جاءتهم ساءتهم بغتة قالوا يا أسرتنا على ما تركنا فيها وهم يعملون أوسرهم على سوء àlà sáà máa yà sí ooo pàmílẹ̀ àyà tòjú níyà ìlà aláìmú wàlà àwọn wàlà dáàrú ní àìrásù àmì ìlà àìrú. يا رب يا ونا والمعاد مؤجل عليم كل توسلنا يا رب العالمين يا مولاي يا الله سبحانه ما شاء الله لا قوة إلا بالله شاء الله ما شاء الله لا قوة لا قوة إلا بالله إلا بالله Ọlọ́run adúpẹ́ mọ́ ọ. Àánú rẹ ló fi ń kó wá jọ ọ. Àṣẹ ọ ló sì bínú rẹ tú aká ò. Wọ́n sì jẹ́ àkójọ ọ̀bàlújẹ́ ò. Bọ́bá kú ṣe é gbogbo ọjọ́ ẹnìkan tó sóbi ọdún ọ̀sẹ̀ tí ó mọ ìtọ́jà làwọn fẹ́ kó sí fún ọlọ́run. náà lẹ́yìn náà a tún fi àṣẹ. Lẹ́yìn náà, àwọn sàábà alìkìrà náà bá ní kẹ́gbogbo wọn lẹ́yìn wá àgbà náà àwọn àfáà wa tí wọ́n ní onípa yìí àwọn olùkọ́ àgbà òye láti ṣẹ́yìn abdul bali muhammad bàbárọ̀ lọ́wọ́ lọ́wọ́ wọ́rọ̀ àmì ò bá ní láti dáríjì wọn ó ẹgbẹ́ ẹlẹ́sẹ̀ gbogbo wa ó ní a máa kù sí lọ́dọ̀ rẹ àti onípò láìpẹ́ ọ̀rọ̀ àgbàdìkẹwọ̀n. Máa ti wá tọrọ fún àìníwò fún òṣèlú ní lọ́ba ìṣúlẹ̀ àwa náà ta wà láyé lọ́jọ́ agúnlẹ̀. Akíra wa pé a ti pẹ́kọ́ náà ọba tí bá ní bá àwọn ẹ̀rọ̀mọ̀dánà àtọ́jú nì. Wọ́n bá wa bá lọ díẹ̀ díẹ̀ díẹ̀ ó kù díẹ̀ ní oṣù ìtaàbọ̀ sínú ìlà kẹta mẹ́lẹ̀ ni àwẹ̀ náà dà lórí ọlọ́run àdúpẹ́ ọ̀ ẹnu bó ṣe kù wáyé náà wọ́n jẹ́ kí ó parí lẹ́yìn wà bí a jọ parí rẹ̀ Fọ́ìdà ah, wa tò ní oní ọ̀rọ̀ ìjísẹ́lẹ̀ Muhammad. Náà ni ọlọ́run sì fi Kúránù rán. Àwọn ọ̀rọ̀ rẹ̀ náà ni ó sì túmọ̀ Al-Qur'an. Lórí tí Kúránù fẹ́ wípọ̀ ọdún mẹ́tàlélógún ni Kúránù ti sọ̀kalẹ̀ fánàbí wọn mọ̀. òun náà láyé ń ké àti ike báyìí àti ní ké sábàlì a á lè náà ni àwọn fáìdà tá à ń jẹ́ ká máa tọ́jú rẹ̀ o. àkọ́kọ́ ọ̀rọ̀ ọlọ́ọ̀ni. a gbọ́dọ̀ máa fi síbi ìdọ̀tí kódà tí àwọn wa lè máa tọ́jú àwọn àmọ̀sọ́ ìpọ̀ ọlọ́run ọlọ́run a máa tupasẹ̀ rẹ̀ síjú àánúwò yàn ládùúrà rẹ̀ ó gbà. lùkùmánù bọ́láwọn fún nímọ̀ àtòyé tí gbogbo ayé ń jẹ̀ràn pé ọlọ́run ó bá wọn náà bẹ́ẹ̀. ìgbà tí wọ́n sọ nípa ìtàn ọlọ́run fi ṣiṣẹ́ kò gẹ́rẹ́ wọ́n lọ́wọ́ rí ọkọ̀ náà bísíláì ràmánì rẹ̀ ó rí nínú ìdọ̀tí lọ́ba mu lọ́ba ṣèlọ́ tó tẹ̀ dáadáa wọ́n lé ní ìwọ̀n jẹ́ kánú tọ́lọ́ fi síjú àlówó táwa náà ká máa tọ́jú àkùránù àwọn ìjẹ̀kọ́ máa ya àwọn ìjẹ̀kọ́ máa fọ́nká àwa tá a jẹ́ onílé kéwù ẹ̀sẹ̀ ẹ̀yìn olùkọ́. pàápàá ẹ̀yin mùdíè ẹ wá ibì kan ẹ mọ̀ kó wo àwọn àwọn ọmọ ọmọ mọ́ṣáàpù tó bá jálẹ̀ ẹ mọ̀ tó jẹ́ inú kẹ́ ẹ bù mọ́lẹ̀ àbí kẹ́ kẹ́ ẹ finá sí èyí tẹ́ bá fẹ́ ìwé yé ó dájú kí ẹ wá máa fọ́kànlẹ̀ lọ. Ah, ká wọ wo fáìlì àwọn àtìlẹ́ ọ̀rọ̀ ànábì Muhammad sẹ́lẹ̀ márùn-ún òun náà ni ó wà ń bẹ̀ ayé àkùrán ìkẹfà Ọyá o. Ọlọ́lọ́wọ́ aṣọ wọ̀nyẹ́ mọ̀ pé àwọn àwọn ọkọ̀wá ìlú ní ara ni o. Dáhìlù lè mọ̀ òǹdúrì ni. ti ah, àwọn àmì àlìkàmọ́. àmì àyíká náà ti ti ń kálẹ̀kùn láti jọ́ yìí ẹnu ọ̀sùn táwọn wá yìí àwọn ọ̀gá wa kan wà bí wọ́n ti lọ tí wọ́n bẹ lọ́run pé bá kásìkò ìlọ́mọ́ bá àwọn aláyé àsìkò táwọn obìnrin nìbò. bẹ́ẹ̀ sì ni àsìkò táwọn wà ẹ̀kú san. Annabi zanzara onye n'ahịa ihe ahụ nwere ahịa ugwu ihe nwetaghị ibe aja wụ shalu n'ime àtàkàríkà rọ́bà ó ní ọjọ́ kan ò dé tàbí ọdún kan àti bàbá wa jù ní àṣùgbà wọn lè àdá jù báyìí lọ èdè ó tún máa dé lẹ́yìn ó tún máa burú ni ó ní bá ti bí èdè kámúra ni kámúra kámúra lẹ́sìn ọlọ́run ni ẹni wá ti kó Aya aya aya àkọ́kọ́. Aya. Àrùkù bí láì nílá ṣe ipá rọ̀ ní Fàíyàwòrò láì lásá àtàwọn tàbí àwọn tàbí àtàwọn làmọ́déjá àṣìrọ̀kù ara. Fàánà àlàáfà. Olúwa ń sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé òwúrú lẹ́yìn Lọ́láwọ̀ èèyàn ní òkú orí sí náà. A ń rẹ̀ bí àwọn ọmọ ìbàdá. Wọ́n sì fẹ́ Alìkàmọ̀ náà dé ó dé wá bá wọn lójú òjijì. Bàbá lè dá àṣírọ̀ tùrá. ọlọ́run ní pa àwọn àmì rẹ̀ ti dé o. Báàná làwùjọ ìlàjà àtòmùdé ọ̀rọ̀. Wọ́n ní ní fún wọn. Nígbà tí ń wá ní ní fojú hàn. àwọn tí àáyà tí ó wà ní fáìdà yìí. Láti mú bẹ̀rẹ̀ eh, yára sí sàbọ́ọ̀rù ìzàrẹ́ wà kí sọ̀rẹ̀ àmẹ́. Ìmọ̀rùn tó mẹ́kù ọ̀rọ̀ òjíṣẹ́ lámọ̀ọ́mọ̀. Gbogbo bí a sì ti kọ́ náà ni a kọ́ sí àwọn nọ́mbà tó lù. Àkọ́kọ́ gbọ́dọ̀ bí ìgbà wa sọ ni pé ó ní kákíyèsí wípé àsìkò ìgbésí ayé ó súnmọ́ra wọn pọ̀ ó ní súnmọ́ra wọn pọ̀ pàṣẹ tó lójú inú ó ní àti pé kájẹ́kẹ́ èròǹgbà wa ọmọ wọn. Àǹtáàdì ló ti sàrí ìdí ẹni tó gba ọ̀rọ̀ náà wá ní sàádé náà ń pè ní sáàmù búnú sàáìmù ọ̀kan lọ́jọ́ náà àwọn ti ló lè bá ìgbà rárá. ọ̀rọ̀ wá látọ̀dọ̀ ọmọ Ọ̀rọ̀ láàrin wá ọ̀rọ̀ náà. ọlọ́run ẹni tí ìgbé àtàlà ń bẹ́ ọ sọ pé lára mú mú sáàtù àtàyàtà fọ́rọ̀ ọ̀rọ̀ ìjọba ó ní àgbàmọ̀lẹ́ òní tí ìdé àìsùn rẹ̀ ní ayé ọ̀nà sí lọ́wọ́ títí táàkùnrin pé ìgbà ayé ó ń sun mọ́ra wọn pẹ́kúpẹ́kúpẹ́kúpẹ́kú. Ọ̀nà mú lọ sáàtù kàṣàhàrì. Anyị na-ere n'ime ahịa ọzara maka onye tí ya so na dé, onye ní ọdún kan tí ayé ọ̀ máa lò, ó ní ya dàbí oṣù kan. Wàṣáhárú kálí ló wà. Oṣù kan tí wọ́n máa ya yóò sùn mọ́ lọ́rọ̀ péjọ́ ni a ń ṣe ní ọwà fún bóyá ó ẹni pé ọjọ́ kan náà ni ní mẹ́mẹ́. wọ́yọ̀ fún lòlẹ̀ ọkà sáà. ó ní tí máa jẹ́ kan náà bá súnmọ́ tí ó máa kan. ní kan yóò wà máa dàbí bá tó ṣe

àwọn tí a ń wọ ọjọ́ hmm. yóò sì tó fún ọdún ní òṣòṣìlé wọ́n ní ayẹyẹ ara ní ìṣẹ́jú ayé àtúnṣe. ìgbàlejò ìjọba ẹgbẹ́ àti àkùnkùn ìlọ́gbà lọ́gbà tí kan yọ lọ́gbà tí kan yọ. Iná ń tó sọ àdìgbé náà. Àdìgbé bá wà ní tó ìdí mọ̀ràn. Ayé ti súnmọ́ ẹ̀nà ẹ̀wọ̀ ọjọ́ tààlú. Bàbá kèsùn dáná mi ní ó ti rí kẹ́lẹ́rù. Ọdún kan dàbí oṣù kan, oṣù kan dàbí jímọ̀ kan, jímọ̀ kan dàbí ọjọ́ kan, ọjọ́ kan dàbí kásánà yẹ̀yẹ̀, kan náà. nígbà wà kéèsì náà ń pé ẹ̀mí wa ní sálọ. Ọyá o, káwòye sẹ́yìn ọwọ́ ẹ̀yá túnbọ̀ mí o. Àdìsọ̀rọ̀ Málìkì ọlọ́ọ̀bá nìkẹ́, rú àwọn ọmọ ọ̀dọ̀ pàtàkì ní ọlọ́rọ̀ gbà wá,

tó bá jẹ́ tẹnìkan tó wọ́n pé nísí ń re bẹ́ẹ̀ ní sọ nísí ń re bẹ́ẹ̀ ní sọ. Làbáta ayà kú olùgbà àdíta Yóò tún ní ẹ̀kẹta sí. Wàlẹ̀ abẹ́ bá gbé sílé ìpè báyìí ẹ bá gbé ìpè sí ọ̀wọ́ nítí wá wá ó ti tó lọ tó tó lọ́wọ́ rí. Wọ́yà tó gbogbo ọmọ àdá nígbà àbá. Ṣùgbọ́n Ọlọ́run gba ìrònúkú àga ẹni ọba tó bá wà. Ẹ jẹ́ àkíyèsí tí ànábì sọ yìí, àmọ̀ ẹ̀kọ́ ìṣẹ́ Ọlọ́run. Ó ní tí odò méjì tó bá wà fẹ́ nìkan. tí ń sọ owó ó ní yóò tún máa lékún ṣe ní ẹlẹ́ẹ̀kẹta àlẹ́ àmì méjèèjì ní ṣíṣe ń sún ṣíṣe ń rìn náà lówó dé ọlọ́lẹ́ẹ̀kẹta ni ó tún máa wá ọmọ bá gbé sílé pẹ̀ ake gbàmọ́ lójú ìtọ́ ndọrọ ń wá ìgbà náà ní tó wa ẹ jẹ́ ká dúpẹ́ ronú ẹnu tó ní òun ọpẹ́ ojú ọgbọ́n rẹ ọ ẹni ọgbọ́n jù ẹ o tó onìkan náà ni ó ń ṣe ó ń ṣe síbẹ̀ náà ni kòtò náà ẹ̀yà gbà pọ̀ náà ká gbà pọ̀ náà ká yọnu sí ìpínlẹ̀ ọ̀nà àkókò lówó ti gbádùn ayé o níbẹ̀ ẹ̀kọ́ ìfòòró ni ó sọ̀rọ̀ yóò ṣe sí ìlú. iṣẹ́ rẹ̀ ní lórí ìlànà ọ̀nà. عن قتادة عن أنس بن مالك أن رسول الله صلى الله عليه وسلم قال أنس كتاريو إنه أنس مارو في سر جسنا محمد تجاري القرآن أما أما كيف أنت صار هل تبقى يا تسلم àdéhùn ẹlẹ́kẹta ẹni tó gbà wá ní kọ̀tádà onú ẹgbẹ̀ wá látọ̀dọ̀ àyọ̀sùn ọmọ ìlú ó ní òjíṣẹ́ ọlọ́run kíkẹ́ àtọ̀là máa gbá sọ pé ìyàmà àwọn ọmọ tó lọ áádàmù ọlọ́mọ nílẹ̀ ádámà ó ń di ogbó wáyà nínú nílé oṣù láàrin ṣùgbọ́n nǹkan méjì lára rẹ̀ òzáàjì sàmàrí oúnjẹ ní ìdógó yìí o tí gbogbo ẹni jọ jẹ́ kalẹ̀ yìí o ṣùgbọ́n nǹkan kan nǹkan méjì lára rẹ̀ àwọn náà di sàmárì ni sàmárì sàmárì sàmárì aláṣùn gbogbo lọ. Àlèkérésù àyàlẹ̀ ọkùnrin. Àkọ́kọ́ tí ń di lọ́dọ̀ ọmọ èèyàn, kòkòrò nípa ìṣẹ̀mí ayé. ọjọ́ máa lọ ǹjẹ́ ọmọ mi náà ń gbé ààrẹ mi sí lọ́wọ́ sọ́kàn alẹ́ mi lọ́wọ́ ọmọ alẹ́ mi ó fi dọ́mọ ó lọ́mọ ogójì ọdún ó ti mọ ọgọ́ta ọdún lọ́wọ́ sọ́kàn alẹ́ mi lọ́wọ́ sọ́kàn alẹ́ mi ní ìlágbàá. Ọkọ́ òkè láwọn ẹgbẹ́ rẹ̀ tí wọ́n ti lọ sẹ́yìn ọ̀sán wáṣí. Ẹlẹ́ẹ̀kejì tí wọ́n tí ń di sọ̀nà ìlọ́ra ọmọ èèyàn, orin ojúgbòmò ní owó, owó ìgbóyàn, kòtò náà ni. Kòtò, kòtò, kòtò, ọmọ èèyàn ìbọ́nu kòtò. Àbáwá kan ló ṣe wá àtúntò mọ́ nínú. ọ̀rọ̀ àbá náà ló ń jẹ́ bí òwe bí òwe ó ní àwọn ọmọ èèyàn ọ̀nà tinú kótó abọ́ sínú kòtó ọláwà ọ na àbọ̀ sínú kòtó ìmọ̀ wá nínú kòtó tá a ti wá ó nínú ìyá wa ní ọwọ́ bọ́ọ̀lù kò tó kò tó ayé ní yẹra kò tó kò tó kò tó kò tó kò tó ọmọ èyí bọ́ọ̀lù kò tó. Àlébì pé àdáṣe èsì kíkà àgbàlá máa gbàgbé ká rántí pé gbogbo ara ní dogbo lọ yìí. Wọ́n náà máa ń tọ́ ohun gbọ́ bójú ṣe lílọ sí Jésù tó tún pe di pé o tún wájú tí ò ní nàmọ́ dáadáa. Ọjọ́ wọn wà Àmẹ́bí ṣe wá àsìkò wa tọ́lá ó sì nílò náà nílò. Adéṣì kẹrin. Wàyà ń bí Mọ́sára Ṣàárì lọ́dọ̀ ọlọ́run àná. Àwọn adéṣì tó gbàgbọ́ wáyé ọmọ ìyá mi. ìsà díèsì kan tí ò ní dì ńlẹ̀ o wọn náà rí pé ta kó gbogbo nọ́mbà tá a kò tí àwọn nọ́mbà tó wà nínú ìlú òṣùwárí ètò wà ní Buhari tó wà ní tírìsì nọ́mbà lọ́sọ̀ọ̀sẹ̀ tó àdéṣe ẹlẹ́ẹ̀kẹrin ẹlẹ́gàgbọ́n tí ànábì tó fẹ́ sọ fún wa lọ́rùn. ليأتين على الناس زمان Àdébì ọ̀sọ́lá, ó ní pàápàá àsìkò kan bọ̀ wá bá àwọn ọmọ èèyàn lórí ayé náà ni. Ìyá ń ṣe ọ̀rọ̀ tí ó fi sọ̀dà bá sí. Ó sọ pé ẹnìkọ̀ọ̀kan yóò gbé owó rẹ̀ lérí báyìí tó bẹ́ẹ̀ fi ṣètọ́rẹ àánú. Yóò gbé lérí tí ọmọ

ẹkú oríire ìgbà tó lówó tí na ọ̀nà ẹkú oríire àsọ̀tá ń bọ̀ táwọn èèyàn ọ̀sẹ̀ ṣètọrẹ àánú tí ò ní iṣẹ́ tí ó gbà lọ́wọ́ wọn mo ti rí mi o àdíṣe ẹlẹ́ẹ̀ka mú Àmẹ́rin ni àṣò lápúndọ̀ ayé ìná yìí. Ó ní ṣàkó náà bá gbé ààrin ọkùnrin kan ṣoṣo tó yẹ pé ogójì obìnrin ogójì obìnrin ní ọ̀pọ̀ ọkùnrin rẹ̀. Làlúsàbí ni إلى الرجال وكثرة النساء nígbà tó náà bá jẹ́ àwọn ọkùnrin ó kéré àwọn obìnrin ọ̀pọ̀ wọn lè lẹ̀ ogójì obìnrin yóò máa kò yọ̀dọ̀ ọkùnrin kan ní ẹlẹ́pàṣẹ bẹ́ẹ̀ náà ẹ̀ẹ́kọ́ náà láyé díẹ̀ ẹjọ́ àwọn eléyìí ò sípò bẹ́ẹ̀ òun náà bọ́ bẹ́ẹ̀. sọ́ǹgbọ́n bá mi yìí sọ. mínkì látìrì jẹ́ ọ̀kẹ́sọ́láṣì nìta báwọn ọkùnrin ó ṣe kéré tó lóbìnrin ó sì pọ̀ rẹ́kẹ́tẹ́ tí wọ́n lè lẹ̀ gbogbo tí à ń gbọ́ yìí ká ronú sí ká ronú sí pé òpin ayé súnmọ́ wa. ká lè mọ́ra nínú àánú ẹ̀ nínú ẹni tí ó ṣòrí ayé àti tọ̀run ọlọ́run ní yọ wá lẹ́gbẹ́ ọ àánú ọlọ́run ni ó ṣe fún adáa tó ń gbọ́rọ̀ ọlọ́run o bá fẹ́ lóyàn yóò sùn ọ̀rọ̀ ẹ̀ àwọn tí ò ní ò ní lónìí ni wọ́n jìnnà. ó ti rí jẹ́ lẹ́nu. Ìlà kọ̀ǹtírà ta gbọ̀dọ̀wọ́ yìí ẹ̀tọ́jú ẹ̀ o. Àwọn ọmọ kéwú ẹ̀tọ́jú rẹ̀ o. Ẹ̀rí ọmọ wọn nìdí múlẹ̀. Ah, lọ́sí ó mú àwọn ọmọ ẹni níta ó lè nípa ẹgbẹ́ wà lówó ní àwọn ayé owó tí àwọn hmm. ẹni ọjọ́ ìgbẹ́ hmm. ó lè ti bàjẹ́ pátápátá. ọ̀nà àgbà tó jẹ́ ìdíje ẹrù ẹ̀ ń tẹ̀ báyìí ẹ̀ ń tún wá mi kú. àti tó ti bàjẹ́ là kárí náà ni ọ̀rọ̀ náà máa ń náà ọdọwọ wa ọ kí àbámọ̀ tó dé ní àsìkò tí àbámọ̀ rí wúlò yẹ kí a rúrú àti délẹ̀ nípa fáìdà wa sí àwọn àwọn ọmọ ìṣòro náà. بسم أعوذ بالله من الشيطان الرجيم ولا ترى يوقفوا على النار فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين Ààyè márùn-ún lọ́nà ní àwọn ọmọ náà ti sọ̀rọ̀ ọlọ́run ó sì dá wọn lóòrùn lọ́nà mẹ́rin tó bá jẹ́ ìdáná ọlọ́run pé kí wọ́n mú sọ̀rọ̀ náà pátápátápátá nítorí pé òun ti dé òun ti dé àwọn ọmọ èèyàn òun dẹ̀ wá láà ó fún alásìkò lówó.

ọlọ́run tó bá rí wọn ń bá bá pọn ọjọ́ ọ̀nà náà rì sẹ́nà ọ̀nà náà. ọlọ́run ìgbà náà gbogbo àwọn tí wọ́n kú sórí ẹ̀ṣẹ̀ tí wọn ò tú bá pàápàá àwọn tí wọ́n gbòròkú pẹ̀lú ọlọ́run títí wọ́n fi kú wọ́n wà sọ wípé láàrẹ̀ ìgbà náà. Ìgbé àwọn òòrùn. نود ولا نكذب بآيات ربنا Ọlọ́run, ìrọ́dù àwọn ẹgbẹ́ tó ọjá àwọn padà wá, ọjá àwọn padà síbi àwọn tí ń bọ̀. Dákùn. Tọ́ọ̀bá já àwọn padà, wà láàrúkà sí bàbí ayá ti rọ̀dù náà. Àwọn ọmọ àdìsá mi ọba wá àmì pẹ̀tàn ká ní rọ́ǹbẹ̀ bàbá sì lè dá padà. Àwọn náà jáde ní Nàìjíríà ó ju ọwọ́ àtẹ̀sẹ̀ ilẹ̀ fún ọ. Gbọ̀ngbọ́ ọ̀rọ̀ rẹ làwọn tẹ̀lé. Ìṣó? Ọlọ́run ẹ̀sìn yẹn sínú ọ. ó wá hàn sí wọn báyìí lásìkò náà àwọn nǹkan tí wọ́n ń fi pamọ́ ní ṣáájú. Wàláwò làánú lè máa tọ̀hún wáyébò wà ìṣàkóhun lákàádìgbò. Ọ̀sà àpá. Ọlọ́run ní wàláwò rẹ̀ mọ́ mọ́ jẹ́ sọ, jẹ́ wọ́n sọ fún ọ. Bá bá bá wọn bá já wọn padà ni a ṣe wéwù làádùn lè máa wù ú wáyé o gbogbo ńlá ni wọ́n mọ̀ ṣe náà wọ́n ó tún padà bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ ṣe wàyí náà mú látàá òpùrọ́ ni wọ́n mọ́tà jẹ́jẹ́ ẹ̀rọ ni ìpara àwọn padà àwọn ó ṣe ti ọlọ́run àwọn ó sì máa ń máa rí yà náà fojú kẹ́yà. وقالوا يا إلا حياتنا الدنيا وما نحن بمبعوثين Ọlọ́run àwọn ẹlẹ́gbẹ̀gbọ́, ohun tí wọ́n ń bá ń sọ ni pé kò sí ìṣẹ̀lú ní ìmá, ìní ìyà, kò sí ìgbésí ayé kan mọ́, ilá ayá kùnà dùnìyà àfẹnù ìṣẹ̀lú ayé láwọn

ọlọ́run ní bá a já wọn padà nígbà ní wọ́n má ṣe lákòókò ní òun ọmọ sí. Láàájú ìbádọ̀hún máa lè wò wà ní ìtàwọn Ọlọ́run mọ́ sí àwa ní Tí a bá fi ní báyìí. ó ti parí kò kò ṣe ń tó lè rí sí ọ̀gá mu náà ẹ dáhùn padà ẹ dáhùn padà ọ̀rọ̀ kan tí ò wúlò ní ọmọ èèyàn ó sì fẹ́ padà. ẹ sọ padà ó lọ ìdílé kúkú aláàrọ̀ ní ọlọ́run ìyá rẹ̀ ó tún rí sọ́dọ̀ ọba ọba wọn orí gbogbo wa láti wájú ọlọ́run. Ọ̀nà àlẹ́ ìṣàrà àtàlẹ̀ àpọ̀. ọlọ́wọ́ wà sọ fún pé ìgbéǹde tẹ́ ẹ pè mí lè o. Eléyìí wa jẹ́ òdodo bí. Kọ́ọ̀lù bàdá ah, wọ̀ náà. gbogbo ni wọ́n sọ pé àbẹ́ẹ̀ ni ọba wa ò. Kọ̀ọ́dá máa ló gbé àdá àbàmì máa pọ̀ tó tàbí gbogbo. Bọ́lá wa sọ Ẹni ọba dọ̀rùn sàbámọ̀ òwúlò máa wò. Ọlọ́run ọgbẹ̀ ẹ̀tọ́ yàwó lọ́kùn tó bá tòun náà nípa àìgbọ́ náà ń gbọ́ tẹ ṣe ẹ wà láyé ẹ mú orogún mi pẹ̀lú ọlọ́run láti ń sọ ìná àwọn gbàdúgbò yẹra rẹ̀ wò wọ́n gbàdúgbò yẹra rẹ̀ wò bá a ti ń sọ bẹ́ẹ̀ náà ẹlòmíì ìlú àìpé ọlọ́run kan ò tó láti gbára ní fòun. ẹgbẹ́ lọ́jọ́ ọdún ọ̀gá mi ǹjẹ́ ò lè yàgbó lọ́dọ̀ ọ̀fẹ́ fara tì nígbà ọ̀gá ṣubú ìwọlé oṣù ibi tí ọ̀ òun lọ́lọ́run ń sọ yìí o nínú ẹni fọ́láwọ ọ̀rọ̀ rẹ̀ òdodo ni ohun tí ó ṣẹlẹ̀ ní orí fún àyè ọlọ́run pé ìyàwó قال فذوقوا العذاب بما كنتم تكفرون ẹtí ẹ̀kọ́kọ́ tọ́ ìyẹ́ ilé ìwòna máa pé ẹsẹ̀ àìgbàgbọ́ sọ́lọ̀. Ọ̀lẹ̀ pàdé ọ̀lẹ̀ ní ìgbàta àbúrò bí ẹ máa ìlà. Lọ́wọ́ ní pàápàá, wọ́n ti ṣòfò. Àwọn tí wọ́n pé ìpàdé ọlọ́run nírọ́. حتى إذا جاء أجلهم Títí àṣìkò náà wá dé láwọn lójijì. Ọlùrù yà sọ́tà náà láàmà bàwọ́ náà bí yá. Lọ́ni wọ́n tún wá káwọlé pé, "Àà, òfò, òfò, òfò ní báwọn o, lórí nǹkan tí ó ti gbọ́ máwọn lọ́wọ́." báwọn ti ṣe kọjá. Ọ̀hún mo yá mi lóra ọ̀dá ọ̀hún àdádòrò ìní. Ọlọ́run náà ẹrù ẹ̀ṣẹ̀ wọn, wọ́n gbèrú gbá ìkàmà. Ẹrù ẹ̀ṣẹ̀ wọn wọ́n gbèrú. Tó túmọ̀ sí pé gbogbo káàbìrí ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ láyé ọ̀hún ó gùn lẹ́sìn. Àwọn ọ̀lẹ́sìn tí wọ́n gùn wọ́n gùn wọn ni gbogbo àwọn ọṣẹ burú yóò gùn ní ọ̀nà ìjà yọmọ fún kẹsẹ́ títí dé máa ṣáàrù àkójọ náà. Àlàáfíà máa yá sí òun. Ọlọ́run ti tẹ̀síwọ́ ó burú ooo. Ẹnu ẹ̀sẹ̀ tí àwọn aláìgbàgbọ́ tí wọ́n rù. فما الحياة الدنيا إلا لعب ولهو Ọlọ́run tó wá ń sọ pa pé àníṣẹ́ ìṣẹ̀mí ayé yìí ọmọ bàbàrà. Àyàfi pé àfijọ́ rẹ̀ òun náà ni arémọdé àtàrí gẹ́lẹ̀. Wọ́n lọ sọ orí alákìrọ̀ tó ayé للذين يسمون أفلا تعقلون الله أكبر Ọfẹ́ kí ayánẹ́sì ó tún bá lè ka ayà tí gbogbo akáwà jọ parí ẹ̀ láti gbọ́ tọ́lọ̀ ṣùfà. Wà mẹ́rin àyà tó tò ní yára ilẹ̀ aláìgbọ̀n wà láàrùn. ولدار الآخرة خير الله الله أكبر Olúwa ni wà mẹ́lẹ̀ ayá kùndù nìyá. Ìṣẹ̀mí ayé tà ń lò lọ yóò pọ̀ bàbàrà o. Nílà láìlú wà láàrú àyàfi tá a fi jọ òǹdarímọdé àtàrí gèlè. Arímọdé ẹ̀rí pé Adébọ́mọ èèyàn kọ́ ṣe láyé, omi kọ́kọ́ máa mú nǹkan lẹ́nu, máa mú nǹkan lẹ́nu, wọ́n ra bèbí fún ní jẹ́lá láìbọn. Wọ́n máa pín àwọn Fún àbáyá yàwà jìláwù lọ́wọ́ ìdarí gírí lọ́wọ́ àti kọ́ máa fò ọmọ gbá bọ́ọ̀lù ó ti kọ́kọ́ ṣe ìrètò kọjá tí wọ́n ti máa mọlé ẹyẹ lójútó mọ́tò bẹ́fẹ́ wọ́n máa wọ́ra wọn àwọn aláwù

àbí àdìbì náà. Thank you. ثم يكون ربانا وليامرة أتاهم شهيد وغفرة من الله والإيمان ولا يكون إلا القرآن الكريم القرآن يفسر بعضه بعضا القرآن من سورة

اعلموا أن الحياة Ọlọ́run sọ̀rọ̀ àwọn ọmọ Ọlọ́run ni a lọ máa pé ìṣẹ̀mí ayé yìí o. Lẹ́yìnbó wà láàrùn wà sí ìyàtún mọ́ta bá Ọlọ́run ni bá ti jọ ní arímọdé arímọdé wọn ma ti ń di pé yọ ọ́n rákòrò wa ó si ní ìgbà tí èèyàn èlò léwu nígbà bá yá wàlá ń yọ́bà tún darí egéle arí egéle ni pé wọn ẹ̀yà ṣèyàwó wọn máa ṣèyàwó wọn máa máa kíní wọn máa kọ́lé ẹyẹ. wọ́n ti ìdà tó ń. ọjọ́ àsìkò kan lè yé èsì lẹ́nu. ẹ̀kẹta wà sí ìrìn àtọ̀ àsìkò máa bọ̀ yóò jí ọmọ ìyá ọmọ ṣọ̀ṣọ́ lọ́wọ́ tó jáde gan tí ó wò gíláàsì wọ́n bá sọmọbìnrin àà lásìkò yẹn lọ́wọ́ ti jẹ tí ó máa sọ̀tọ̀ wọ́n sọ ọmọkùnrin náà onímọ̀ ìròyìn ọ̀dá lè wọlé lọ. ní ọmọkùnrin pẹ́pẹ́ ó lè lè lò láti gbogbo àgbò ilé tẹ́lẹ̀ tí ọ̀gbẹ̀dọ̀ dára.

ẹ̀yìn mẹ́rin ń bọ̀ fúgbà díẹ̀ náà ni. Ládùúró sí àwọn ìwọlé àwòrán. Nígbà ní àsìkò káàkùn rẹ̀ lọ́mọ ìyá wà máa wá owó oṣù pọ̀. Lọ́mọ oṣù pọ̀. Àrùn àrùn jẹ́ léwo ọ̀rọ̀ oṣù pọ̀. Ìwọ̀n oṣù pọ̀ náà ni màá wáyé sí ní oṣù lọ sáájú ló kù afẹ́gbà títà ìjọ mọ̀ wọn kiri o. ní sẹ́ẹ̀fẹ́ lẹ́ẹ̀kanù ọmọ èèyàn lò lọ. bàbá wa yá ọlọ́lọ́ wá sí gbogbo ẹ̀. báwo ni ìgbà yìí àjọ lọ́dẹ́kù bá ọ̀nà láti rú. ọlọ́lọ́ àti gbogbo ìgbésí ayé ọmọ èèyàn wa gẹ́gẹ́ bí àgbàdo ẹ̀ẹ́dìbáṣọ kan wọ́n fẹ́ àgbàdo gún bẹ́rẹ́ àkọ́kọ́ iṣu yóò yọ àní onídìí ọ̀pá ó ọyọ̀ lágbà ó náà bá yá àgbàdo yẹn ó dìdú kiri, kiri. yọ pàpẹ́. díẹ̀ díẹ̀ ni yọ dúdú náà rí ní sẹ́ni àwọn àgbẹ̀wọ̀pọ̀ ní ọmọ wùyàn bẹ́ẹ̀ náà ní su olóògbò ní tí ọ̀nà dúdú ti àwọn yóò ọkọ̀ jẹ́ o. Ẹgbà ẹlòmí àánú ìfajílẹ̀ sí. Ọlọ́dọ̀ ìgbáyé bèèrè àjàbà nípò pààrọ̀ nàbà tó. Ọlọ́dọ̀ àṣọ tí irúgbìn ya ti ṣe, ìgbà náà lọmọ ọmọ wà ní kékeré, ọmọ kékeré, tí ọmọ wù yàn. Ó ń sọ̀rọ̀ àrí ìjọba bàbá òun ti bàbá ya ewé iṣu tó pò jìgìjìgì táà pé ọmọ ọmọ ìjà ẹ̀mẹ́jẹ ṣúwó ẹ̀mẹ́jẹ ewé àgbàdo wọn bàbá yá ní ọgbà náà pín díẹ̀ díẹ̀. Bàbá yá gan-an ní ọgbà ní tọ́gbẹ́ gbogbo ẹ̀ wúrúwú. Wàbí Ọlọ́run ní ìyà ọmọbẹ̀ lọ́rùn fún àwọn tí wọ́n gbọ́dọ̀ lọ́rùn láyé. Àbọ́déjì ní ìgbà fún àwọn tó lé sí inú tí a gbọ́dọ̀ lọ́rùn. Ọlọ́run a fẹ́ parí ẹ̀. Ọlọ́run a yá tó tò ní àà. Ìlàlá gbogbo. Gbogbo ọ̀nà yá jọ parí àyà. Ọlọ́run a yá tó tò ní àà. Ìlàlá mú àwọn nǹkan márùn tó lọ wá wé àwọn àwọn sáfìrì wọn wá ní ọdún mẹ́jọ mẹ́jọ lọmọ èyí èlò ọ̀kọ̀ọ̀kan ọdún ọdún mẹ́jọ àkọ́kọ́ láì bù bàbá ju kọlákòrò àwọn kẹ̀kẹ́ tí ó máa lò bàbá yá láwó àrẹ ìgélé bọ́ọ̀lù ìbáyọ àlọ fìdí o. fún ẹ̀rọ di ẹlẹ́ẹ̀kẹta ọ̀sìnà ìrọ̀ ah, nínú ìfẹ́ lásọ afẹ́ ah, lásọ afẹ́ ẹgbẹ́jẹdá sí mẹ́jọ yá ọjọ́ ẹlẹ́ẹ̀kẹrin yọ́rọ̀ owó mẹ́jọ mẹ́jọ kò ní wọ́rọ́jú aṣọ má tàgá sọ̀rọ̀ sí yàwó wá ìwọ́lẹ̀ ọ̀làdì ó ti sọmọ ẹgbẹ́ mi tọ́ ọtọ́ lórí sásìkì báyìí àwọn owó ẹ̀ wá báyìí ó àwọn ọmọ ẹ̀jọ́ lọ sí Amẹ́ríkà ìgbìmọ̀ àtàmì ìsẹ́nu ìjọ́ lọ Sáúdí Tọ́rọ ṣìrò ọdún mẹ́jọ mẹ́jọ ọ̀nà márùn-ún. Kí ló kí ni ìṣọ́jẹ́ ìrìnà ti á ọmọ ogójì ọdún láyé tó tí ìmọ̀ tó ṣe ọgbọ́n ìfọ̀n. Ìlú tó òtún ilé eré ẹ̀ṣẹ́ abíjẹ̀lẹ́ ẹ̀ṣọ́ ẹ̀ẹ́ta àkíyà àmà lókè gbogbo ẹ̀ẹ́ta àkíyà àmà lókè gbogbo. Ọmọ ogójì ọdún, ogun lọ bí lúdò, ogun tayò. Ọ̀pọ̀ ẹ̀yìn, ọ̀rẹ́ ẹgbọ́ ẹ̀yìn

tí ìbárẹ́pọ̀ náà ń bẹ ọ̀rọ̀ rẹ̀ là ń gbọ́ yìí ọ̀rọ̀ fún ọjọ́ ọlọ́run nísẹ̀mí ayé ìsáàmù ẹ̀sán jẹ́ ni àlà ojú oorun àlà ojú oorun ẹni ó lọ ní jáàbù ní tó ṣe wàhálà tó ṣe ń ṣe kí tó ti sùn lọ́yà tó wá ń pé òun jọba òun jọba òun ni ó dìbò fún olùwọlé ah, nígbà ọba jí ọba rẹ̀ ń dèbò rẹ̀ sí. Lórí náà, ọ̀dọ̀wọ̀wọ̀, ká máa ronú ọ. Ṣùgbọ́n خالقنا هو ربنا هو المصور